láàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwa àgbà olùfẹ́wa olùṣìfẹ́wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́lọ́n kún ọba nábi ní àtàwọn ará rẹ̀ àtàwọn sùhábà rẹ̀ ìbẹ̀rẹ̀ ọba kó náà kọ̀ láwọn àtàwọn lọ́mọ ajé àti lẹ́gbà ọlọ́mọdé sànù aláyàtọ̀rọ̀ kìíyàmà kíra àtàkì ìṣẹ̀dánilẹ́kọ̀ọ́ ní ìwọ́ ọjọ́ òní ní ẹni alkaul mufid ala kitabi tawhid kitabu tawhid tí rẹ̀ bàbá wa muhammadu nabi wahabi ọlọ́run kọ́ bá a sọ̀rọ̀ dáhìn lẹ́sìn rẹ̀ ọlá qur'an karim ọlá aláìlọ́lá bàbá wa muhammad salih al-uthaymin tí wọ́n ti ṣẹ́rù rẹ̀ kúlé wa àwọn ẹ̀kọ́ bí ẹ̀ ń kọ́ wa nípa àkọ́yídà ní nípa ìmọ́lọ́ ọlọ́kànnì ọlọ́run kó bá san ọ̀dá ẹlẹ́sìn rẹ̀ ọlọ́run ọba máa tẹ̀mọ́lẹ̀ sínú sàárè wọn ọlọ́run ọba ọlá Qur'anul Karim àwa náà kọ́lọ̀ jẹ́ kó yé wa dúdú bí sàlàyé ẹ̀ ni pé ìṣọ́kọ́ ẹ̀kọ́ nìkan ni pàtàkì ó sì pàtàkì àmọ́ mú un lò yẹn ni iṣẹ́ káṣẹ́ ẹ̀kọ́ àti pàtàkì àmọ́ àti mú olùgan ní iṣẹ́ pẹ̀lú ìkìláàsì ó ti yé wa mo ń sọ nípa ìdíje ìlẹ̀ ń jẹ tàbí ní ojú ọjọ́ àwọn èèyàn pẹ̀lú mọ́ra ń bẹ̀rù ni ó bíbí sí yàn wọ́n láàyè ó bíbí sí yàn pẹ̀lú mọ́ríkà ìsàlẹ̀ mọ́ríkà báyìí ó ti yé wa mo ń bẹ̀rù àti fọlọ́ ọba àwọn ẹ̀kọ́ wọ̀nyí mọ́ríkà mú lò ilé ìnáni mẹ́lẹ̀ ń fi wá ń gbèsè ayé wa ilé ìnáni mẹ́lẹ̀ ń fi wá ń gbèsè ayé wa nígbà tí pariwo nígbà tí pariwo ọlọ́run ọba ṣùgbọ́n dára ó kúmà ní ààrẹ ó sì máa ń tún lè tún tún pé wọ̀láyà ọlọ́run màgá ìdà àlámàrí rẹ̀ ọlọ́run màgá ìdẹ̀ nítorí wọn ní ìdílé wọn ní alẹ́ilmu àti ìsúmáwò ìmọ̀ràn nìkan máa bọ́ sí ń bọ̀ yìí alẹ́ilmu àti ìsúmáwò ká máa bọ́ sí أن ثم ماذا علينا الرجل أن تحفظه إلى حاصل يعني أمريكا بطل والعبد الثاني ثم ماذا أن تعملوا بما تحفظون إنت حصري إرافة الدكاتب إرافة الدكاتب قلني ثم ماذا قال مقري أهون ولدي قلني وأعظمها وأعظمها أن تخلصوا فيما تعملون كلمة إخلاص which means fífífífí funfun nù tí wàá ti bá yẹn ni ìmọ̀ ìgbésí mọ̀ mọ̀ àti ẹ̀kọ́ ni wọ́n tó ní wà á zámù ha nípa ni gbogbo ẹni pé àǹtọ̀kọ̀lẹ́sọ kímat manu ìkíláàs àti ẹ̀mú ń bẹ̀rẹ̀ àǹtọ̀kọ̀ ọlọ́mọba ọlọ́mọba ti ní ìjà fún wa mẹ́sẹ̀ ní ìjà lórí wa ọlọ́mọba kó sànù wa ẹ̀dá kò tuntun ọlọ́mọba wàláhi sheikh mahmud abubakar gumi rahimahullah báyọ̀ nípa pé àwọn tó ń wálé ayé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wọn ọmọ tó ń sinmi bó sẹ̀rẹ̀ sí ọlọ́run sí ayé èdè ọlọ́run fi fún ọ bí àwọn tó gbélé ayé àwọn wá ní ayé oúnjẹ àwọn ìfọ́gbò láyé fún ìwé ọmọ tó dé àdéhùn ọlọ́run yìí tẹ̀sùrù láàá yẹnsùrù wọ̀lú tẹ́bí àti ìbáwọ̀kọ̀ ó wà dàbí òkè jẹ́bẹ̀ fún mi ọba ìwọ̀n ní síbi ọlọ́run ní síbi ọ̀pọ̀ náà ti kọ́ ọlọ́run mọ̀ ń bí wọn ti náà bá àwọn ẹ̀kọ́ tàǹkọ́ wọ̀nyí ẹ̀jẹ̀ á pé ń wá sí gbèsè ayé wa practically ilé láti jèrè ayé tàlùkìyàmà ọlọ́ọ̀bà ń bẹ̀ ẹ̀jẹ̀ á jèrè ayé tàlùkìyàmà ọlọ́ọ̀bà sànù wàlá náà àwọn ẹ̀kọ́ a sàn kọ́ wa náà ti ṣírí tẹ̀wọ̀hí wa ṣàárẹ̀ ti ilaha òun náà ni àlàyé lẹ́kùnrin nípa àti ìjẹ́rìí kí kò sí ọjọ́ فاني شرع هذه ترجمة ما بادأ من الأبواب على عين قيقوي كما قوائي أتدوى نوع باب وتكسر لغيره فيه في مسائل أو يقول تاريخ إنه يهناني في أكبر مسائل وأهمها تقبض إنه أو يقول وهي تفسير التوحيد ذلك قواني ثم توحيد والمراد بالشرع هنا العلم آه، الكلام له تفسير ومن تفاوي وفوا تراجمة هي تعبير باللغة عن لغة أخرى هنالك يتم أوروبا الوجني يعني على لكن أتطلق بإصطلاح مؤلفين أما بقى ما حطت ọlọ́run kí àwọn máa ń lò báyìí àná àwíìlì kí àwọn tó sì sọ̀rọ̀ tó bá bẹ́ẹ̀ sọ àbúwá bàtà wọn kí ó tẹ̀ فيقال أنا تردم على كذا وتوسيداي وتوسيداي أي ضوب له وفكتا قوله في أكبر المسائل وأهمها بلو إيه أمنيا وإقال الله أتعجوز قرأت هي تفسير التوحيد كوناني على إلك وهراني قاقني ملك تفسير توحيد أنه لا بد فيه أمرين فتفسير التوحيد يواصل ما لا العيف عن التوحيد أنه لا بد أدتناس فيه من أمرين كان كمجم به يتبجي لأنه قلون لا إله إلا الله الأول ألاقى نفو إلهية سوى الله يحقه ìkọlómi ìfi kọ́ sílẹ̀ ẹ̀ka jẹ́sẹ̀ fàfọ́lọ́n ìṣẹ̀dú kẹlómi àbúrò jẹ́rù ẹ̀nìkan àtẹ̀rù ọlọ́run ní kí tá máa dúkì fún tá máa tọ́ àdúrà sí tá máa gbọ́kànlé tá máa pè òun náà ní kí ni ọlọ́run ó di ẹ̀rọ náà lọ́gbà à ń tọ́lọ́run àtúmọ̀ àtúmọ̀ mi rárá o àti nàfà rẹ̀ á rí fúkẹ̀ àtẹ̀lómi ọlọ́run nìkan ládùúgbò àdúrà kọ́ سبحانه وتعالى نفس الأولى الألوهية سوى الله عز وجل الثاني إثبات الألوهية لله وحده هذا قولون كان لا فلا بد من نفي والإثبات لتحقيق التوحيد النفي والإثبات هو هو مثله حقه هو simple ولا فاد بيعملوه

gbogbo ọ̀nà ẹ̀sìn gbogbo ọ̀nà ìtùkọ́ sílẹ̀sìn àkàkù sí ọ̀nà mí àkọ̀nàtẹ́bí Muhammad kìsílàgbéwá ilé ni ẹ̀tùmọ̀ Muhammad la ilaha illallah kò sẹ́ni dájú sí fàfọlọ́ba Muhammad rasulullah Muhammad ní ọ̀wà kọ́ wa báyìí náà a gbọ́dọ̀ sẹ́sìn tó ṣe a gbọ́dọ̀ sẹ́sìn bẹ́ẹ̀ nìkan ṣe ẹni tí ó outside that ni wọ́n sọ wá pé àwọn yẹ̀bá mọ̀ súnmọ́ fátíà dáadáa ni agbọ̀ yí dáadáa wọláyìí wà látà àwọn mùsùlùmí àti díẹ̀ ni kí wọ́n lọ́sọ̀ pé èyí na siratal mustaqim ọlọ́ọ̀bá máa tọ́bi sójú ọ̀nà tààrà sọ̀rọ̀ yọ̀nà tààrà àmọ́ ìjẹ́ process tó bá lójú ọ̀nà tààrà máa bèèrè lọ olùsọ̀rọ̀ lójú ọ̀nà yẹn àmọ́ tó ń gbà tó sì dé bí ọlọ́ destination rẹ̀ wọ́n ní ojú ọ̀nà wọ́n ní siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tọ́yọ́nù sí ẹ àwọn ànábì ọlọ́run ànábì tí wa ànábì tí wọ́n kọ́ lọ́pọ̀ lásìkò tí wa ní Muhammad sílẹ̀ ó di wa ànábì ọlọ́run tí wa yẹ lónà ní ma ana alayhi wa ashabi غير المغضوب عليه ايه فكرة صدق بلوسي انا اقول لهم بلوسي اما يهودي هم ابن عبد الوهاب وانا يهودي نكا ọlọ́run bínú sí ya nítorí pé ń jẹ́ yahudi ọlọ́run bínú sí yahudi ọmọ òótọ́ kò tẹ̀lé ọlọ́run bínú sí ọmọ ẹ̀ òótọ́ nílé àmọ́kọ̀ tẹ̀lé wá ní bàbá àti mùsùlùmí ń pera rẹ mọ òótọ́ tẹ̀lé àti mùsùlùmí ń pera rẹ mọ wọ́n gọ́ọ̀lìn ojú àwọn tọ́nà àwọn ọlọ́sọ̀nà àwọn nàṣọ́ra tí wọ́n tẹ́lẹ̀ sára o tí àwọn ń sẹ́tì láìlẹ́rì wọ́n ń sẹ́tì láìkiri láìlẹ́rì wọ́n mọ́ nígbà dùn àwọn gbogbo akọ́gbà ń sẹ́tì lónìí wọ́n bèèrè wá pé ah, èyí tẹ́sí kí ni ẹ tẹ́lẹ̀ ọkọ̀ tí ń sọ láti ẹ̀rí mi nì ẹ̀rí mi nì ẹ̀rí mi nì lọ́bìtì yẹn lọ́bì lọ́wọ́ pé tó ń ṣe yí o ẹ̀rọ awo ohun tó pọ̀ kún kìtì lónìí dá mùsùlùmí ohun tó pọ̀ kìtì lónìí jẹ́ mùsùlùmí lábẹ́ ọjà kí ló kí burú mi lé kí burú mi lé ọ̀rọ̀ tí mo náà bí jẹjẹrẹ mo sọ̀rọ̀ nípa ẹlòmíì wa bá gbé ẹjẹ àti ìjọba gbé òkú sínú sàárè mo sọ pé Allahu Akbar ìkẹta ìkáwí mú ẹ̀kọ́ ẹ̀ ìkáwí ní pé kí ni bismillahi ala millati muhammad alẹ́kọ́ ni ìkáwí sọ́kọ́ ní pé Allahu akbar kọlọ ẹ̀kẹ́ wímbẹ̀ ìkẹ́kẹ́ wímbẹ̀ ni pé bismillahi wa ala millati muhammad tí wà ní síntò wíyẹn tó burú ni nítorí wíyẹn ò burú àmọ́ àyè rẹ̀ kọ́ rẹ̀ ọbẹ̀ kírun gbogbo alamọ̀ pé afghan zikir zikir tó lágbára jù láyé tí ó ti ọ̀gbọ́n lórí ẹ̀ náà ni la ilaha illallah ìtọ́ afghan zikir alẹ́ ẹ̀kọ́ ni àwọn abẹ́ kírun masahu ìbátaraso ọlátẹ̀kọ́lẹ̀kù àwọn akọni sí lọ́bi la ilaha illallah ìbẹ̀rẹ̀ ìṣẹ́kọ̀tọ̀ pé allahu akbar tó dínú yẹn ẹ̀dá bí ló yẹ mọ́ ẹgbẹ́ wíyàn ọ̀dá ni àkútà àwọn olèmí níhùn ààyè rẹ̀ kọ́nù ẹlọ́rẹ̀ tó jìí mo ti pọ́rọ̀ àwọn Yorùbá tó máa sọ ìsìlámù gan lónìí ẹgbẹ́ àṣẹ bí wọ́n ṣe é ṣe ó lè bà rí bí pé rí ìṣẹ́ lọ́dọ̀ yìí ẹ̀wọ̀ sínárì ọdún tó bá wọ ọkùnfọwọ́ sọ́ọ̀fù nìkan sọ́ọ̀fù tí wọ́n fi tẹ̀lẹ̀ kúfù yẹn wọ́n fi tẹ̀lẹ̀ lọ́lọ́lí nìkan wọ́n fi tẹ̀lẹ̀ lọ́lọ́lí nìkan àbáyé tí a ti yọkùn mo lè kíra tó báyìí wọ́n wọ́n kò fún wa bọ́ kí zuru fi tó wọ́n láti kó zuru bá bẹ́ sọ̀rọ̀ la kò sí ní kí n bá ń dà fọwọ́ ra orí ẹ̀ orí ẹ̀ báyìí máa kà fọwọ́ ra lẹ́yìn náà lùwà ní tí wọ́n pọ́gbó orí làfi fẹ́ tèmi ìbá ní ìtàlẹ̀ lọ́yẹ kí fọwọ́ ra ìtàlẹ̀ láfi ń tẹ̀lẹ̀ ìtàlẹ̀ kọ́ ìtàlẹ̀ láti ìtàlẹ̀ àbí ẹ̀kọ́ ni ọlọ́ ẹ̀kọ́ ní ọwọ́ ẹ̀kọ́ ní ìtọ̀sí ìbẹ̀ ẹ̀lọ́ ẹ̀kọ́ ní ọwọ́ ní ẹ̀nà ẹ̀bí kọ́ wa ni pé orí ẹ̀kọ́ kọ́ wa ọ̀dọ̀ pípẹ́ sìn láàyè ni ọ̀gá ní à ìtàlẹ̀ lọ́dà jùlọ lọ́kẹ̀sì bí láàyè ọ̀rẹ́ ti ṣeré yìí olùmọ̀sá fọ̀rọ̀ yìí wọn lọ́la sanu wọlé ọ̀tọ̀ kìyàmù náà ẹ̀rọ wi ọlọ́ni nafi wal isbat فإذا قلت نفس المطبعك زيد قائم زيد دو زيد تفجوه فواني قالوا السيع حسك الأسفل قالوا زيد قائم زيد دو حسك له القيام قم يكتب لك زيد قالوا قالوا àmọ́ bọ́lámtò àwọn ìjọ àmọ́ ọ̀sọ̀ kí ni ọ̀sọ̀pọ̀ òun oni lójú do. ni zẹ́nu kọ ìmù ilé òbí ti zẹ́nu nìkan lójú ó dé zẹ́nu kọ ìmù zẹ́nu dúó àmọ́ láàkín ìlà kúlta ní wọ́n wáyé pé láàká ìmù ìlà zẹ́nu ìjọdọ́ mẹ́ àti zẹ́nu which means hide gẹ́gẹ́ lómi zẹ́nu nìkan lọ́wọ́ ní kí ni wọ́n lórí dúó nìyẹn ó ní yẹwà àtàlá òkèyàmù wà átàhò bí i àtàlá òkèyàmù wà átàhò bí i ó ti gbé dúó fún onìkan onìkan náà lọ́wọ́ lórí dúó ní wọ́n ìlà kúta fọ́lọ́wọ́ pé aláwọ̀ ìlàhùn ọlọ́wọ́ bá náà àjọ́ sì àmọ́ wọ́n sọ pé àdé pẹ̀lú mi ni fọ́tọ̀wìhìlú ìmọ́láwọ̀n bá lámìtìsìn ilẹ̀ mọ́lọ́gbà kò fún mẹ́rin báyìlá kò sàlá ìlàhà ìlọ̀lọ́ tọ́gbọ́n kò sẹ́ni tẹ́bọ̀rọ̀ mọ́ jọ́sì fún lòdòdó àfọ́lọ́ àfibátà olóhíyá ìlọ́ mọ̀nà fẹ́ káhá àmà síwá ọgbọ́n nìkan lájọ́ sí fún ẹlòmíì ìbùsùkọ́sì subhanahu wa ta'ala قالوا تفسير الشهاده لذلك هي التعبير عن ما نكيته نكيت تنكينه الانسان قال يونا من تلايا نجيكي ينسكي ينسكي ينسكي هذا يلوجو فقولوا اشهد ان لا اله الا الله جلو كمجرك هو التعبير عما اي انصفى باللسان انطق بالوهاي معتبرا بمعبرا اما يكن قلبي تقوى من اليقين وهو انه لا اله الا الله والسجن تصلوا لدعاء عمق قوله من ها آية الإسراع إننا آية عن سورة الإسراع وهي قوله تعالى أولئك الذين يدعون أو أنت لن يلوبهم الآية فبين في الرد على المشركين قالوا أن دسر قربان وشبه الذين يدعون الصالحون أو ما تاوينيري شيء فلان شيء وجاء تعلم شيء ما بعد يلوبهم لأنهم قد يسمعون àwọn jọ ń kọ̀wé ní ẹni ilé wọn ń tẹ́lẹ̀ rẹ̀ oní ìdòó lọ́lọ́ni ìdòó ní ọ̀gbẹ́rẹ̀ anna ààrẹ ọwọ́ ṣirkul akbar lọ́nà ilé ìgbà ni ẹbọ ńlá ní anna dùá torí ìsàdùá ìsọwà dùá nínú ilé ìbáadà ìjọsìn fọlọ́ ọba ni kára tààlà ìdòó ní èmi ní kínyẹmáàkù astajib lakum máa dá yín lóhùn إن الذين يستكبرون عن عبادتي أما دوان شبيرا قاتوا ما دفع منك وما منك يقولون جعلنما داخرين ما يكلم ما فضلنا عن جعلنما ولا ما يكلم ولا يطلع الكيامة فدل أنا على أن الدعاء عبادة أفعى دعاء أمنا يوسف نوبا لأن الآخر كلام تعليل لأوله قال الذين يتبعون عبادتي لا يلا قائم وكل من آدى من دعا أهلا غير الله حيا أو ميتا هو مشرك شركا أكبر gbogbo ẹni bá ń tẹ́wà dúwà sílòmín alàyè ló ń tàn wà ní àbókù ló ń tàn ní ọwọ́ ọmọ ṣerùkù ẹni tó tẹ́wà dúwà ẹgbẹ̀rẹ̀ ṣùgbọ́ ṣíríkan bar ìbọn ńlá ọdún á umarhalókun ológun bá sọ àfà lẹ́sìn rẹ̀ ó wá ní ìpè yìí ó ti dúnà mẹ́ta ìpè ọmọ ènìyàn ó ti dúnà mẹ́ta kílẹ̀ lóbi lè májúmọ́ ìlọ́gbà ó ní ẹ̀mọ́ pè hàn nípa sílẹ̀ májúmọ́ gbọ́n ẹ̀bí ẹ̀rọ ìrìn àbí lọ́wọ́ ìfaná yìí gọ́ ọjọ́ pé wọn náà ní àbí ẹ̀kọ́ ni ó ti dúnà mẹ́ta ìpè ó ti dúnà mẹ́ta على أول جائز الإجابة هو أن تدعو مخلوقا بأمر هو من أمور التي يمكن أن يدركها بأشياء معسوسة معلومة هناني كيا كيا دينيا تولاي يقولون غابا بي او سي سي فون دي فرين دي كان سي هذا ليس من دعاء العبادة إليك دعاء العبادة كيف تفعل المولين إنان تفعل wọ́n ní ẹ̀bá àtàwọn fire brigade àtúwọ́ fire brigade wà àtúwọ́ náà ni tí wọ́n láwọn irinṣẹ́ tí wọ́n lò sí náà yẹn kí ni ní ẹ̀rọ ń pa iná yẹn ó di wa ah lọ́kùn ní two hundred naira mẹ́wọ̀n ó di ó máa fún two hundred naira ọ̀rọ̀ yìí mọ́ àbúrú ń bẹ̀ ó di wa bal uwa min umuru da ìgbà ilé yàrá mẹ́tò bá nù lọ́dọ̀ àwọn ìjọ pé wọ́n ìgbà da áńkà fà àdìbò kí wọ́n fi ọ̀kọ̀ dá lóhùn فإذا دعاك فأجيبه فمن ذلك سعوان كما يفعل تسلي ورايا لوري مسلم مسلم نبي ني عن كما يفعل كم بي لوري مسلم مسلم ألا أقوى إن أنتم سلامة في ورايا نبي دعلوه نبي دعلوه في ودعلوه wọ́n sí ààrẹ bá gbọ́ ọ̀rọ̀ ẹni kọ́ lékí tàbí ọba aláìsí ọ̀rẹ́ ẹni kọ́ tẹ̀lé òkú ẹ̀lọ tí orí tẹ́kù lókùnkù sí ilé ìjẹ̀lá ìjà rẹ̀ tó bá pè ọ́ ìlàdí ájìbò ọ̀rẹ́ ẹni kọ́ kí ni ọ̀dà ni lóhùn ó ní mélòó báwọn mẹ́rin nípa mo sì pé bá tó lábẹ́ ti ráì bá sí alhamdulillah bá sí tẹ́rẹ̀ tó ti alhamdulillah ọ̀rẹ́ ẹni kọ́ sọ pé yarhamukallah lẹ́ẹ̀kẹ́ sàkínì ah ha bí lè fún mọ́nà kó fún mọ́nà dáadáa bí lè fún mọ́nà kó fún mọ́nà sọ́ọ̀dì àbátúgbà ó di yé wa mú ti lọ́nà ní tó tí wọ́n yìí dáadáa ákàrà fẹ́ lọ́nà ẹ̀ jẹ́ àbálò ṣíṣe mẹ́yẹ kìtìrí pé ti àbúrú ni ó di yé wa ọlọ́run akọ́ ni wọ́n fẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì àǹtẹ́lẹ́ olùmọ̀kàlókà mutlakan hayyan kanan aw mayyitan فيما لا يقدر عليه إلا الله إذن كوب دومينيا absolutely على يمي وكوني ní nǹkan kò tẹ́tí lè ṣe àkọlọ́n kò tẹ́tí tó lè ṣe àkọlọ́n fàhádà ṣírkù akbar ilé ẹ̀gbọ́n lánà ilé ànàkàjà àtàwọn onígbàlélà kí wọ́n sọ́kọ̀ orogún ọlọ́run فيما لا يقدر عليه إلا الله دوري قتل سياف ولوبا مثل أقجوه يا فلان اجعل ما في بطن امراتي ذكرا يا ولد بيبري يا ولد شو ابان ديكي يا ولد بيبري ابان ديكي يا ولد بي اكوري كل شيء ابان بلا ولا قبل ان يقول يا ولد بيبري فاين اما شو báyìí ìyàwó mi olóyún ẹni tó yẹ kí kí ni ọkùnrin ni yóò bì ẹ̀dá àti ẹ̀ ọ́ di wa àbí dókítà ṣe dókítà lè ṣe àbí dókítà lè ṣe àbí yóò sọ tẹkinọ́lọ́jì ti bíbẹ̀ ní ìsìn tẹkinọ́lọ́jì ti bíbẹ̀ àwọn ìbọn ìkòsí ní ọjọ́ dáwọ̀ bá kí jẹ́ lábàá ní nǹkan òṣèṣe òun àwọn afẹ́ ké ó rí ẹyí pé orílẹ̀ àwọn obìnrin yìí púpọ̀kùnrin ni kólóbìnrin ààrẹ ilé ìjọba wọn sọ̀rọ̀ ìjọba wọn sọ̀rọ̀ máa fi dátìní ẹ̀yìn dátìní tó wà nù kùn ìyàwó mi yìí o ojú tó àjọ àá bí wọ́n wà ní ìyàwó mi yóò bọ́ ní ọkùnrin wọ́n tún mọ́ra wọn ilé ìdíkì lè ṣe ilé ìdíkì lè ṣe torí alẹ́bí Muhammad sallam fi wáyé pé ọkọ̀ àti àwọn bá súnmọ́ra wọn àbí tí wọ́n kọ́ bá lágbára jù àbí tí wọ́n kọ́kọ́ jáde máa sọ di ọkùnrin ọkùnrin ni àlàyé yẹn ti wà tó bá lu àwọn píìsì kan ọ̀nàkọ̀lọ́gbọ̀n píìsì ẹ̀dẹ̀ ìbò ni ọmọ pé wọ́n mẹ́ bọ́ sí ìbọn náà lo píìsì wọ́n tí mo sọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ nìbá broken ni ìjọba àwọn fúlàtà wọ́n pé wọ́n mú ọkùnrin ní agbọ̀n ọmọ ẹ̀ fine àmọ́ wọ́n ní قال يا فلان يا شيخ يا عالم اجعل ما في بطن امرتي ذكرا يا رب جاء mo fẹ́ kọ́ sọ ilé tó wà ní ìyàwó mi yíò mo fẹ́ kọ́ sí ní àkùnrin ilé yìí president ọ̀sẹ̀gbọ̀n ni ó ní ìsìn ọkùnrin àbí sọ́dọ̀ mìta ló lè ṣe ọlọ́run bá ní asalis ẹlẹ́kẹta an tẹ́lẹ̀kọ́ makalokan mayitan la yadibu bi wasa'il hasiya ma'aluma gbọ́nà ní kọ́ máa pé ẹ̀dá ẹ̀dá ìkúmá òkú òkú kọlọ̀bí sàárè bàbá rẹ̀ bàbá mi mọ́sùn lọ́rùn ìyá ń jẹ mí láyé ìyá mi òkú abíyá mi ń sùn mẹ́rin lábáàlì la yadibu bi kò ilẹ̀ hasiya fílìm tó gbọ́ ma'aluma فهذا شرك أكبر أيضا إلينا بلن لأنه لا يدعو من من كان عابي عاله لا يعتقد أن لا تصرفا خفيا في كون ilé èyàn ní máa kejì náà bí kó ní àwọn náà kan pé ó ní agbára kan ó ní agbára kan mélòó ní tó wà ó lè influence ní tó wà ó di wà ní ilé so ẹwo ẹwà wo irú ẹ̀ tí ń ṣẹlẹ̀ ní ọlọ́ba ọ̀sẹ̀ burú mẹ́tí yẹn gbogbo aráàlú ìsáàzì ẹ̀dàkùn mi ò bímọ ọkùnrin mi kí ni ìwú mi kí bímọ ọkùnrin ọ̀sẹ̀ burú mẹ́ ó lè kò sáàbùrú mẹ́ mọ́ gbọ́ àyà tí a fa ń tufu aládà pé zina lè ní àti lé kí ṣàwá sí nígbìn zina lè ṣá kí ni pé ọlọ́run bá fi ọlọ́run bá mọ̀ mọ́ fọ́sùn kọ́mí ènìyàn ọlọ́run bá mi ojú yẹn mi náà àwọn aláṣẹ lọ́sọ̀ọ́ fún ènìyàn kó nífẹ̀ẹ́ obìnrin kó máa yàn gidi náà nífẹ̀ẹ́ obìnrin ẹ̀rọ àti ẹ̀bẹ̀ nífẹ̀ẹ́ obìnrin ilé yàn gidi ni ó dé á nífẹ̀ẹ́ obìnrin aláàjì gẹ́gẹ́ bí àlejò àti ẹgbẹ̀rẹ̀ yóò nífẹ̀ẹ́ obìnrin bá nígbà tí mo ní ọmọ ènìyàn mo máa ń gbá àwọn tó máa dún bí àìpé kẹ̀kẹ́ làwọn bá jẹ̀mí làwọn bá wí àwọn gẹ́gẹ́ wọ́n ni òbíyẹ̀ lè nàgbàbí nàgbàbí ọbì ṣàwà fún nífẹ̀ẹ́ ọlọ́nà wàrà sílẹ̀ wàrà sílẹ̀ ọgbọ́n ló ṣe bẹ́ẹ̀ ó di ọwá ní gíní wọ̀lbàní àtàwọn gíní àtàwọn ọmọkọ́ àtàwọn ọmọkùnrin wọ́n ni wọ̀lá àwòláàdì ọmọ wọ́n ni wọ̀lá àwòláàdì ọmọ àbúrádì kò nígbà jẹ́ obìnrin àbúrò ni ọkùnrin ọmọbìnrin kẹrẹ ni wọn àmọ́lọ́ ọmọ ọmọ sí lọ́sọ̀ọ́ nínú kọ́ ọmọ ẹ̀kọ́ nífẹ̀ẹ́ ọmọkùnrin kẹrẹ bẹ́ẹ̀ ọmọ ẹ̀kọ́ nífẹ̀ẹ́ àwọn ọmọ ara rẹ fine nígbàdà ọmọbìnrin ní àwọn wúlò tó àwọn ọkùnrin mìíràn fine bẹ́ẹ̀ ọlọ́run ló ti lọ́sọ̀ọ́ ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọbìnrin ọmọkùnrin wọ́n á bímọ obìnrin wọ́n á bímọ obìnrin bẹ́ẹ̀ ọmọkùnrin fine wọ́n á ní tó àti ní olólùfíyàn tó ń gbọ́ ọmọbìnrin ọkùnrin ìdọ̀kìf àti ìrọ̀lù ìfúnyàn nínú àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ìgbà yìí ìgbà bọ̀ pé àbúrò kí mo ń fún ọmọlọmọ ọ̀sẹ̀ dàkùn àwọn obìnrin mọ̀ ń bí bá mi kọ́mọ sí ti fáà ṣeun kọ́mọ sí ti fáà máa sọ́kọ́ bọ́ sí ìfáwà mímọ́ kò yìí kí ẹ̀rí àfáà ìbò wa. مثل عليه ها ها ها بالاموال ها والبنين بتاعهم كلام ما كوني قد يي alájẹ́ àìmọ́ sí ìsìnkú rẹ̀ máa sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ó ṣe máa sí ìsìnkú rẹ̀ wọ̀lá alọ́lẹ̀fọ̀ ìtọ́lọ́bà ni tí a dín wọ̀lọ́bà ni ó di àti ìgbà mo fi iná fẹ́ àti ìgbà mo fi òun lókàlì

ìbéèrè ìhẹ́rẹ́ fún ìhẹ́rẹ́ fún ọmọ yìí ti báyìí láti báyìí láti báyìí láti báyìí wọ́n lè fún yẹn mọ́ra mọ́ra kú dandan kó tẹ̀lé ìwọ́dé òṣìṣẹ́ àti òṣìṣẹ́ ojúṣe tiẹ̀ ó di yé wa díẹ̀ ni kò sí ó di yé wa wallahu ta'ala alam naam. ọlọ́run tó ń sàdúrà àyíká ẹ̀kọ́ ló ń yàrá ah, gbogbo ẹgbẹ́ lára ولا قرآن الكريم ولا لا إلى النام حتى أن لا تدعو من كان عابي عاله حتى يعتقد أنه له تصرفا خفيا في كون زمان في كاي كبراكا لو بنا نقول بقون صوتي صوتي ولو بضاين جامد وما نصبع وانا شوي شوي بان باور من باور شوي هذا كيف يكون دي من تصرفه báyìí àwọn gẹ̀ẹ́ni wọ́n kọ̀ bọ̀ lọ́wọ́ àfáàbọ̀rọ̀ àbùrẹ́ èrè ojúbọ̀dé àfáàbọ̀rọ̀ àbùrẹ́ sí náà làfà rẹ̀ àjọ mọ́ alóde kí lọ́kà ọ̀dẹ̀kẹ́ wá fowó lẹ̀ pé àwọn òbí mọ̀ ọjọ́ kí kó wọ́n bá pẹ̀lú ọba kọ́ òbí mọ̀ ọba ní kan ṣé o ṣe àbúrò kọ́bìnrin kọjá lọ ní ṣe Iraq ṣé àbúrò Iraq náà ti wọ́n ní obìnrin kan wá bá pẹ̀lú abọ́ pẹ̀lú bíbínú abọ́ pẹ̀lú bíbínú ní bí obì ti wà yìí ní bíbínú ṣe ń bà ẹ̀ tó wá gbé fún un ní àṣẹ ìbámbẹ̀lọ́ ọba ìbámbẹ̀lọ́ ọba kọ́lọ̀ fún mi lọ́mọ ọlọ́m wọn náà ọlọ́m bá fún lọ́mọ bá fún ọmọbìnrin lọ́mọ ṣé ò bá lọ ṣé ò ní lọ sí hajj

buhari gan helicopter driver buhari wa helicopter driver president nigeria helicopter driver an tó ń bèèrè ọlọ́run subhanahu wa wọ́n sọ ọlọ́run bá yẹn ọmọ sọ ọmọ sọ ma qadarullah akọ̀kọ̀ ní wọn mọ́lọ́mù ní kó mọ́ ọlọ́ba náà ريبو مين أبي بوزي أبي قوله ومن آيات الدراء أبي صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام بالله naam Mm. ọlọ́run náà ní sọ ẹ̀ ọlọ́ọ̀bá náà là á dorí pọ̀ ọlọ́run tó máa ń sọ pé rẹ̀ sì fà bílá ní ẹ̀kọ́ bí ọkùnrin tó lọ́mọ́ ẹ̀ ọlọ́ọ̀bá ní yàkùnrin mọ̀ yẹ̀ ṣọ́ gbọ́nà lọ mbẹ́ náà ọba ìyàwó mi orí tó ní ìṣẹ́jú láti ṣe ọkọ̀ ọkùnrin àwọn ọ̀sẹ̀ sọ pé bá bẹ́ẹ̀ bí ọkùnrin máa sọ pé kọ́ ti fà ó di eyín sí ni ó di eyín bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba tí máa yí kọ́dà àkàrà ni ọmọ ọmọ ayẹ̀ṣẹ́ àwọn yóò tìbìtì zọ́wọ́ àákò ọ̀tún ní ìṣẹ́jú níbẹ̀ lọ́rẹ̀ ọ̀gá bíbí ẹ̀ máa gan àwọn nìkan ó di mọ́tọ́wá kí ọmọ òrùlọ́kọ̀ tó bọ̀rẹ̀ di ọlọ́ àná ìsì kàwá fún olúwa mo bí máa rọ gọ́mẹ̀tì nù bí máa rọ gọ́mẹ̀tì nù kó ojú àwọn kan kó máa lọ sàdúà iṣẹ́ tí wọn iṣẹ́ tó ti kọ̀lú kó máa sàdúà kó máa wà ń kàwá kó máa sàdúà tó dúró dè yìí. ìyẹn ń kéré kọ́ ni ìyẹn ń kéré kọ́ ni kódà fún ẹ̀ẹ̀kọ̀ọ̀kan pẹ́sidẹ̀ntì wa gan àti tọ́lọ̀ ọba lọ́rùn tó wá fún olúwa gbọ́n ọba kí lọ nàìjíríà dákùnrin ní àwọn tó ń sábà dúdú tọ́lọ̀ ọba lọ́rùn kò ní díẹ̀ sílẹ̀ sàdúrà àmọ́ àwọn àyè kan bẹ lọ́tí àyè gbígbà àdúrà ni nígbà àtẹ̀wò gbígbà àdúrà ni bí kàábà gan àtẹ̀wò fọ́ láàrin ajẹ́rọ̀ aswad tí káàbò kàábà gan tí mo tẹ́sí gbígbà àdúrà ni àfihàn ọwọ́ ẹsẹ̀ wọn náà nípa ìmọ̀ nǹkan àgbègbè yìí àṣírí àṣírí wọn. ó di ráúdà àyè gbígbà àdúrà ni ọ̀pọ̀ ọ̀la láti méjì òru ó wà ní ráúdà wọ́n ti sọ́kọ̀ ọ̀bà lọ́rùn wọ́n sọ́kọ̀ ọ̀bà lọ́rùn ọjọ́ mi lè dé wọ́n lè fi sàánù mi. ó di wa wọ́n láì láàrin mùsùlùmí sí lẹ́kọ̀ọ́ kábà wọ́n ní àyíká àdúrà dúró bẹ̀ ìjọba ọba jìmọ́ kábà jìmọ́ kábà ọlọ́run sàánú mi ọlọ́run máa dé dúró dìmọ́ dìbò àrùbọ̀ àwọn eléèbó wọn máa pín this matter deserves the uh, spiritual intervention àbí làwọn wí bí làwọn ni wọ́n wí. Àbí lè fọ àbí kí àná àbí kí ẹ bẹ́ẹ̀ lọ́ba ọlọ́ọ̀ba lórí ìṣègùn ẹ̀ ọlọ́ọ̀ba mi lórí ìṣògùn ẹ̀ ọlọ́ọ̀ba lórí ohun tí ọmọ ènìyàn kan gbogbo àwọn tó ń sẹ́kùn ọlọ́ọ̀tún yọ̀ kan wọ́n sí dáadáa àná wọ́n ṣe wà tí kò lè kílọ̀ wá ó gbà táàpì alọ́lẹ̀ rẹ̀ ó gbé kí ẹ̀ẹ́ kí ọmọ ṣe ni ó bọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ ó gbọ́ wọn táàpì ó gbọ́ sílẹ̀ rẹ̀ ó sì fà mẹ́fà mẹ́fà ọ̀nà márùn ún kà sáà nìtẹ̀ yìí ó sì wà kí ló ti ń bẹ ilẹ̀ ilé ní ibi bí àfin yìí ó fi kú ní ọmọdé ń bẹ kí ló ti wá láyé rẹ̀ dákùtù tó lọ́wọ́ sí sínú sájà ẹ̀rọ àbá sara ọ̀fẹ́ di gbákejì elédùmarè ni ọ ah, wà kọ̀ọ̀kan nù wa wọ́n máa gbé wọ́n gan-an sọ pé ọmọ bàbá rẹ̀ ní kẹ́kà ní ọlọ́wà ọ̀dọ̀ ọlọ́wà kú wa